أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا ما بعد àádá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá anábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń gbìyànjú tá à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama ọjọ́ tó jẹ́ pé láyà ń fáwù máa ló ń wà lábà náà ìlà mọ̀nà àtàlọ́ha bí kọ́lbìn sẹ̀lẹ̀ owó dúkìá ọmọ ìyàwó ẹbí kò ní wúlò ń jọ́nà àfẹni tó bá lọ bá ọlọ́run pẹ̀lú ọkàn tó là kó ń bẹ ẹbọ ọkàn tó mọ́ ọkàn tó ṣe ìsìláàmù fọlọ́run nìkan ṣoṣo ẹ̀yin arúfin ọlọ́run eléyìí tó ní àkídá kíláàsì akida class níbi tá a ti máa ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo tó múnádóko tó yanrantí àtàwọn ìgbàgbọ́ ọbú tó yẹ ká sọ́ra fún ká lè bá a jẹ́ mùsùlùmí òdodo níwájú ọlọ́run tá a wà ní ìbámu sílànà kùránì ọlọ́run àti súnà Muhammad sallallahu alayhi wa sallam. táwa náà fi lè jẹ́ ọ̀kan nínú àwọn alùsùnàtì wàlìjàmáà ẹ̀yin arúsẹ̀ ọlọ́run tí ó bá rí bẹ́ẹ̀ a ti yanjú isbatul kalami lillahi ta'ala pé mùsùlùmí gbọ́dọ̀ gbà mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ fìrìnlẹ̀ pé ọlọ́run ọba wa ọba tí máa ń sọ̀rọ̀ ni ṣíṣe àfìrìnlẹ̀ ọ̀rọ̀ sísọ káfìrìnlẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ tíra tá à ń lò òun náà ni tíra al-Aqidatul ti àáfà wa Sheikhul Islam Ahmed bin Abdul Halim baba Ibn Taymiyyah kọlọ́nkọba ní sanwó lẹ́sàn-án rẹ̀ pẹ̀lú sẹ́ríwá Sheikh al-Allama Muhammad bin Salih al-Uthaymin lẹ́yìn ìgbà tí bàbá kó ẹ̀rí mọ́kànlá wá ẹ̀rí mọ́kànlá lórí pé àlọ́ lọ́hùn ọba wa ọba tí máa ń sọ̀rọ̀ ni á ṣe àfi ti ọ̀rọ̀ àfirinlẹ̀ ọ̀rọ̀ sísọ àṣefọlọ́hún ìyẹn láfi jẹ́ mùsùlùmí òdodo bàbá wa bọ́ síbi wípé pe anna ana kàlámù lọ́ọ̀yì àsáàwà àfirinlẹ̀ pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni a ti kọ́ ṣe ìfirinlẹ̀ alkalam àṣẹ nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan nínú ẹ̀ náà wà ní Quran Kùránì tá à ń wò yẹn ọ̀rọ̀ ọlọ́run ọba ni gẹ́rù màkàlùkín kìí ṣẹ̀dá ọlọ́run torí wípé tá a bá sọ pé ẹ̀dá ọlọ́run ni Kùránì àwọn tó sọ bẹ́ẹ̀ rí àtàwọn tó tó ń sọ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn deviant sect ni àwọn fíríkọ̀ tó ń bọ́ là mọ̀dílà. àwọn ọkọ̀ tán sọnù tó tún fẹ́ máa sọ àwọn èèyàn nù gẹ́gẹ́ bíi fírikọ́ almọ̀tẹ́zílà àwọn mọ̀tẹ́zíláìtì àwọn náà ń sọ̀sọkúsọ ọ̀rọ̀ tí ò lẹ́rìí ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ àwọn ní kùránì sọ̀rọ̀ ọlọ́run wọ́n ní ẹ̀dá ọlọ́run ni ṣùgbọ́n pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ kùránì ọ̀rọ̀ ọlọ́run ọba ni kì í ṣẹ̀dá ọlọ́run ẹ̀dá máa ń gbó tó bá dáàrin kan ẹ̀dá ò ní lálàáfíà mọ́ tó bá dáàrin kan ẹ̀dá ò ti wà outdated tó bá dáàrin kan ẹ̀dá ò ti wà worn out pé ẹ mọ́ gbọ́n tí bàbá ń sọ bàbá ti ń ja wọn ọmọ tó ń sọ mọ́ wọn ti gbó ẹ mọ́ jà tẹ́ lọ́rọ̀ wọn mọ́ ọ̀rọ̀ kùránì kàlámù mú ni ọ̀rọ̀ láíláì ní kùránì kèé sú etí gbọ́ kèé gbó ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ ò ń tí ìyẹn ni ṣéèkù wa Muhammad bin Salih Al-Uthaymin wọ́n ní mas'ala pé kùránì wà á fi mas'ala wà kọ́ àfihà ànìzá alkẹfìrù bainal mu'tazila wà á lè bàbá níṣẹ́ rí ọ̀rọ̀ káfíńlẹ̀ pé kùránì ọ̀rọ̀ ọlọ́run yìí ah anizaul kẹfẹ eh? ìyàn tó lágbára dìbéètì tó lágbára ágúmẹ́ǹtì tó lágbára ọ̀rọ̀ tó lágbára àríyànjiyàn tó pọ̀ òun ló ń bẹ lórí ẹ̀ láàrin àwọn àfọ́ òdodo àwọn àfọ́ àti tọlọ́n tẹ̀lé tànábì àti àwọn mọ̀ọ́tẹ́sílà àríyànjiyàn yìí wàhásọ́là bí a ṣarun kẹfìrún aláàlì súnà àáfà aláburú tó pọ̀ lọ́mọ̀sílẹ̀ sáwọn àáfà àtàn dìrọ̀ mọ́tọ́lọ́n tanná bí o wà mí mọ́n ubi àfilá ìfìdálì alìmọ́mù ahmad bin ambal rahimahullah ìmọ́mù alì súnà bàbá níyẹn ló fà tó jẹ́ pé wọ́n fi sùtá ṣe àwọn kanú àwọn àáfà òdodo wọ́n jẹ wọ́n níyà wọ́n fara ni wọ́n nínú ẹni tí wọ́n fara ni tí wọ́n fi yà jẹ lórí ẹ̀ òun ni ìmáàmù wa ahmadu ọmọ ambali tí wọ́n jẹ́ ìmáàmù àwọn onísúnà nígbà ayé wọn ìmáàmù alùsúnà aljamaa nígbà ayé wọn ìmáàmù ahmadu bùnà ambali ọlọ́mbà ní san bàbá lẹ́sàn-án rẹ̀ a wọ́n mọ̀ jẹ́ wọ́n yà púpọ̀ o alẹ́bí kọ́lá fi ba'd al-ulama tó já sí pé àwọn kan nú àwọn àfẹ́ẹ̀sìn látara ń tọ́lọ̀ ní ó ṣẹlẹ̀ sí mọ́ọ́mù ahmed àwọn àfa àtakọ nípa àtàn yẹn wọ́n máa ń pè ní mihinatu al-imami ahmed bin ambal àdánwò ńlá ni ìdánwò gbàgbọ́ ni test of faith ọlọ́run dẹ̀ mú mọ́ọ́mù ahmed dùn wọ́n dẹ̀ yege lórí ẹ̀ tọ́lọ́wọ̀n bàbá mọ́ muhammadu dùn ó ní bọ́yá gbogbo ayé ni ọba ti fẹ́ gbà tán pé kùránì sọ̀rọ̀ ọlọ́run torí pé àwọn mọ̀tẹ́sílà àwọn tó jẹ́ kùlàfà àwọn tó jẹ́ àwọn adarí níjọ́ náà lọ́hùn wọ́n ní mẹ́ìlù ìlàlí ìtìzal àwọn mọ̀tẹ́sílà ní agbára lórí wọn wọn ò fa páwá wọn àáfàá nìyẹn ló fà gan táwọn onímọ̀ kan sì máa ń sọ pé iná lọ́ọ̀à subhanahu wa ta'ala hafizul islam bí àbí bakri yawma ridda wàbílì ìmáàmì ahmad yawma al-mihna yawma ẹ̀ eh, al ma àwọn àfáà máa ń sọ fún wa wọ́n lọ́lọ́run ó sì bá ní sọ ẹ̀sìn pẹ̀lú abubakri ní ọjọ́ orí dà nígbà àsálàm kú tán táwọn kan láwọn pé tànà bíbá jó jì sí ọlọ́run ní sọ yẹ kó kú wọ́n bá kó mọ̀ ìrìtàdù wọ́n bá wọ́n bá wọ́n bá láwọn òsè ìsìláàmù mọ́ àáfà Abubakar ló dúró alẹ́ ẹ̀sẹ̀ ìsìláàmù ànábì kú sí àti gbé ẹ̀sẹ̀ ìsìláàmù mọ̀ sí ànábì lẹ́ńsẹ̀ ní àbọ̀ ọlọ́run ìlú fàbẹ́rẹ́ nígbà tó ànábì ẹ̀sẹ̀ là ń kọ́ kú gan kábùbákìrì ti fẹ́ mọ rí àwọn tírèsì kan lára àwọn sàábé kan kìí ṣe kí wọ́n fẹ́ wọ́n gbà pàànà bí òlé kó ṣùgbọ́n ah wọ́n rí bá kan lára wọn tẹ̀sán àrùn sànà bí kú ni kódà umaru níjọ́ náà òun gan rò pé bóyá kò kú bóyá rúntọ́ ṣẹlẹ̀ sànà bí wa mọ́sá aleyhi salam lọ ṣẹlẹ̀ pé ó máa jí o abubakar sọ pé man kana ya abudu lọ àfàyínà lọ hayyun la yamut ẹni tí bá ń ṣe ọlọ́run ọba ọba tí ọmọ sẹ̀mí lọ láíláí ni muhammadan ẹ̀ anabi sallallahu alayhi wa fàyínà muhammadan kọ̀dìmọ́ta ẹ lọ gbà pé ànábì ti kú abubakar tọ́lọ́run wá lò lẹ́yìn ìgbà táwọn alù rí dà tán láwọn ò ní yọ sàkà mọ́ àwọn míì láwọn ò ní kírun mọ́ àwọn míì ti ẹ̀pẹ́rẹ́ àwọn lánàbì gan òun ló gbógun tì wọ́n tẹ́ dórí musailamu tó lè kazzab musailamu àti alaaswad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run lo bàbá wa sàbẹ́ pàtàkì abubakar siddiq radiyallahu anhu wa arúbọ̀ ọlọ́run lò wọ́n níjọ́ orí dà táwọn èèyàn kó mọ̀ tán láwọn òsè ìsìláàmù mọ́ tí wọ́n fẹ́ máa fẹ̀sìn lẹ̀ wàbílì ìmáàmì ahmad yawmal mihna ọlọ́run wá lo ìmáàmù ahmadu náà nígbà ìdánwò nígbà mihna eléyìí tó ṣẹlẹ̀ yẹn àáfàá ní kí wàá ní tó tá à ń pè ní mihna yẹn gan ìdánwò gbàgbọ́ uwa annal ma'amun afa lọ́wọ́ anna wa anhu ajibaro nasa ala an bi khalqil qur'an afa ni tó ṣẹlẹ̀ gan ni pé al ma'amun tó jẹ́ eyan nipa àwọn ni wọ́n ń kọ̀ǹpẹ́lì àwọn èèyàn àní dandan gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ pé kúrà nífẹ̀ẹ́ ẹ̀dá hata iná wù sọ̀rọ̀ yẹmutẹ́hìnù lọ́ọ̀lámà wà yàkọ̀tùlùhùn ìdá alámúyù jíìbù wọ́n níbi tọ́rọ̀ yìí lè dé tọ́bẹ̀ lè pe àáfàá kan pé bóyá ìmáàmù àárín igi ìmáàmù òkè àpáta ìmáàmù ilé aláṣọ ìmáàmù mọ́sálásí orí páànù tó bá ti lè bìkan nínú àwọn onímọ̀ àlọ́ọ̀lámọ́ àlàjìlá pé kí lẹ sọ ń pa Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ni àbẹ́dọ̀ tàbí ọ̀rọ̀ Ọlọ́run ni kìí ṣẹ̀dọ̀ Ọlọ́run wọ́n sì ń pa wọ́n. àwọn tó àní ẹ sọ pé ẹ sọ da ni alimamunu ni ọmọ sọ bá ń fáwọn àfa bàbá bàbá sọ́lé àlùfẹ́mi wọ́n ní kọ́ lọ́run alimamunu náà hmm? ara àwọn usnul adab ti ń bẹ fáwọn àfa òun nìyẹn kọ́lọ̀ bá ní sábà sọ́dún sí inú lẹ́sàn-án rí wọ́n ní kọ́lọ̀ òforí jìn wá kó forí jìn wá màmúnù náà tó láti ṣe ni áàdà àkàtọ̀ òun mẹ́nu ò àkàtọ̀ òun jẹ̀lì àṣìṣe tó fojú hàn ni gbogbo ẹni tí ọba ti wá gba ti àlìmàmúnù sọ yóò nìkan pa wọ́n ni wà á sọ̀rọ̀ lọ́rùlámà rọ́ àwò anna òun fi fúsà mínà wàsọ́rú yàtà àwàlùn àfáà nígbà táwọn àfáà wá rí pé à wọ́n mọ̀ tí ń pa àwọn èèyàn wa ọlọ́run má jẹ́ wọ́n gé orí tiwa náà sọ́ọ́lẹ̀ ọwọ́ àdìpá àwọn míì nù wọn wọ́n wá ń dọ́gbọ́n wọ́n ń dọ́gbọ́n yí ọ̀rọ̀ yẹn wọ́n gbà lẹ́mí wọn pé Kùránì kìí ṣẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n rí i pé tó àwọn kú ní gbígbá ààyè táwọn bá kú sọ bẹ́ẹ̀ lẹ́nu tí ò dẹ́mi àwọn àbáwọn ń dọ́gbọ́n pẹ́ sọ ṣùgbọ́n lẹ́mìí àwọn àwọn gbà pé Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ni kì í ṣẹ̀dọ̀ Ọlọ́run àáfàá ni wọ́n ti ń dọ́gbọ́n rè ṣé ẹ wá rí látara pé wọ́n ń jẹ wọ́n ń pa yìí tí wàhálà lọ́tàn wàhálà lọ́sì tó ṣẹlẹ̀ nínú àwọn àáfàá tó wá dúró pé kò sí ń tọ́jọ́ o èmi dúró lórí ẹ̀ tẹ́ bá pa mí ẹ pa mí tẹ́ẹ̀bà sámi ní nǹkan ẹ sámi ní nǹkan sótìyé òun ni alimami ahmed bin ambal kọlọ̀nkóbá ni sàwọn ní ẹ̀sán olóore bàbá dúò lórí wípé àní kúránì sẹ̀ sótìyé kúránì o à ọ̀rọ̀ ọlọ́run ọba ni o wọ́n ní jọ́ náà lọ́hùn ẹni tó tó dúó bẹ́ẹ̀ táwọn náà dúó pa pé àà ala sọ nǹkan kan ò ní ṣe tàwíìlù ti wá ọ̀rọ̀ ọlọ́run ni kùránì ọ̀rọ̀ ọlọ́run tó clear tó gidi owó tó ní àáfàá wa kan nínú àwọn sálàfù sọ́ọ̀lì tí wọ́n gbà ní Muhammad bono Muhammad bono Nuh wọ́n di mélòó báyìí méjì ọmọ di méjì gbogbo àwọn àáfàá wa yìí fa wa kalamu munazzalun ghairu makhluqin ìmáàmù wa ahmad àti àáfàwà muhammad ọmọ nuh ọlọ́mọba ní kẹ́wọ́n o nítòsẹ̀lẹ̀ yìí ẹ̀ ń bá kànú àwọn tíra pàápàá mo rántí ìgbà tí mo kà nígbà tí mo ní ìdánilẹ́kọ̀ọ́ kan nípa ìmáàmù wa ahmad bùnà ambali téèyàn bá ka ọ̀rọ̀ yìí nínú alibidayatu wà nìhayà. ti al-hafid ibn kẹfẹ èèyàn ọmọ sunkún torí tán fẹ́ pa ìmáàmù ahmadu gan wọ́n fẹ́ pa ìmáàmù náà àdúrà tí wọ́n ṣe ń jọ́ náà ọ̀nbẹ́nu tíra al wà nìhàyà àwọn àfáà méjì yìí náà dúró pé ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run sọ kalẹ̀ ni kèé ṣe ẹ̀dá ọlọ́run kèé ṣe ẹ̀dá ọlọ́run rárá àwọn méjèèjì sí pé ah, ẹ̀ ń jẹ wá ń pa àwọn òní sọ tó yàtọ̀ sí tọ́lọ̀ àtànàbí sọ o àwọn ò sí wípé a lè sọ pé lálùrí lọ́fà àbí kádọ́gbọ́n ṣe tà wí ìlú mẹ́pẹ́ a sọ òdodo sápáná ni a ní sọ khilafu lahak a ní sọ tó bá ti yapa sódodo lè anna lè maqama maqamu jihad àárín táwọn àárín táwọn ti máa ń ṣègbìyànjú jihad ni kọ́wá di pé. torí pé nìkan wá jẹ khalifa láwọn amúmọ́sálà àkọ́díyà ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ islam láwàá sọ pé bó ló ṣe jẹ́ kò sí tọ́jọ́ o kò sí tọ́jọ́ rárá kùránì ọ̀rọ̀ ọlọ́run ni àwọn àáfàá yìí dúró tán ni o á ọlọ́run bá ní san wọn ní jàmọ́ téèyàn bá lọ kan tó ṣẹlẹ̀ sí mọ́ọ́mọ́ ahmad ó mọ̀ máa nínú tó ṣẹlẹ̀ sí mọ́ọ̀mù ahmed tí mo kà fúnra mi ìmọ̀ọ̀mù ahmedu wà nù àwẹ̀ ramadan wọ́n sì wọ́ ìmọ̀ọ̀mù ahmedu bóde wọ́n sì bo ní ẹgbàá tí ò ní sẹ́wọ́ntì ìmọ̀ọ̀mù sì dákú wọ́n tún wá ń fi ṣe yẹ̀yẹ̀ pé ọ̀yá wa jáwẹ̀ rẹ alákatakítí alákatakítí ẹ̀sìn kọ́ ọ gbàgbé kúrà ní ẹ̀dá ọlọ́run ni ká fi ọ́ lẹ̀ ọ wá ìmáàmù amadu ní mi ò já ni ìmáàmù amadu sì lẹ́tọ̀ọ́ kọjá àwẹ̀ níjọ́ náà lọ kò tún já àwẹ̀ wọ́n fẹ́ kó sọ pé kúránì èsọ̀rọ̀ ọlọ́wọ́ lálọ́rọ̀ ọlọ́run ní kúránì so torí náà àáfàá ní ká lọ gbà pé ọlọ́run ló lo ìmáàmù amadu o nígbà mẹ́hìnà yẹn nígbà ìdánwò ìgbàgbọ́ tó le tó jẹ́ pé ẹni tó jẹ́ olórí khalifa ó ń pa àwọn àáfàá wọ́n sì jẹ wọ́n níyà wọ́n jẹ ìmáàmù amadu yà wọ́n nà wọ́n nà wọ́n nà wọ́n ńgbò di pé ká lọ pa wọ́n tí wọ́n ń gbé wọn lọ ìmáàmù amadu sàdúrà lóru ni òrùjọ́ náà ni khalifa kú ilé ọmọ bá khalifa láyé á ọlọ́run bá ní sàwọn àáfàá lẹ́sàn-án rẹ̀ ìmọ̀ nínú khalifa jáde láyé ni kí wàá ní ta fẹ́ lò ń bẹ́ẹ̀ gbogbo bí wọ́n ṣe wó ìmáàmù amadu lẹ́gbàá tí wọ́n jẹ ń yà ìmáàmù ahmadu sì dùn olórí òdodo só ti yé pé ẹ̀yin mọ̀ ìtẹ́ ń sọ ò kọ̀rẹ́ẹ̀tì ìtò kọ̀rẹ́ẹ̀tì ni pé kùránì ọ̀rọ̀ lọ́ni torí pé ká sọ pé kùránì bàbá ní alimohim anna alqawla fil qur'an juz omina alqawli fi kalami lẹ́yàlá lẹ́ọ̀mọ́ ká gbàgbé kùránì ọ̀rọ̀ lọ́ni akẹ́tọ̀ kan lọ́jẹ́ nínú nta ati ti fi rinlẹ̀ tẹ́lẹ̀ pé o ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni ọ̀rọ̀ sísọ ń bẹ fọ́lọ́run àárọ̀ ọ̀rọ̀ rẹ̀ tí wàá máa ń sọ náà ní kíní o ní alukur'an àáfàá ni tó bá wá rí bẹ́ẹ̀ kìí ṣe páàkẹ́ ń sọ bẹ́ẹ̀ rárá sótìyé àwọn ẹ̀rí kan ni àáfàá wa sì mú àwọn ẹ̀rí wọ́n sì mú àwọn ẹ̀rí ẹ̀rí alákọ̀ọ́kọ́ ayatul ula àáfàá ní aya alákọ̀ọ́kọ́ sótìyé tí àwọn àáfàá wa tí wọ́n mú wá tí wọ́n fi ń ṣe ẹ̀rí pé àníkúrà ọ̀rọ̀ ọlọ́run ni kìí ṣẹ̀dá ọlọ́run gẹ́rù màkàlùkín kìí ṣe nǹkan tí wọ́n dá rárá òun láyà tọ́lọ́run ọba àlékè ọlá ń sọ. So nínú alukur'an tá a bá lọ wo sórọ́tù tauba quran chapter nine verse six ọlọ́ọ̀ni rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wa in ahadun minal mushrikina stajaraka fa àwọn àfáà bàbá sọ́lì tèmi wọ́n fún àyà yìí ní àlàyé tó kún kẹ́kẹ́ ṣùgbọ́n ní ṣókí àṣìwò anabi sallallahu alayhi àìbá àti ẹ̀wà á mọ̀ àwa lọ rí kan nínú àwọn ọ̀sẹ̀ bọ sótìyé nínú àwọn aláìgbàgbọ́ nínú àwọn tó mú nǹkan míì mọ́ lọ́hùn kí ni tán wá ń fẹ́ ìtajà rọ́kà àáfàá ní àṣẹ tọ́líbù tọ́labà jìwáraka ó ń fẹ́ ké kó jáládùúgbò rẹ̀ ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ míì ni wípé ó ń fẹ́ fi ọ sádi ọ fẹ́ sádi ọ bóyá wọ́n fẹ́ pa bóyá wọ́n fẹ́ fìyà jẹ bóyá wàhálà kan dé bá a lọ́wọ́ àrò pé ìwọ ànábì ọ̀wá jẹ́ ń sádi ọ jọ jẹ́ ń wà ní ọ̀dọ̀ rẹ̀ jẹ́ ń wà lọ́dọ̀ rẹ̀ kó fi làmí bí kápá mi àbí káfíyà jẹ mí yìí àbí wàhálà míì tó lè ṣẹlẹ̀ yìí àáfàá nítumọ̀ ẹ̀ náà níbi mánà alẹ́ isma wàlẹ̀ hìmáyà ní kèfèrí ẹlẹ́bọ́n bá ní pé wà náà bí ọwọ́ àṣàánú mi sọ mi jẹ́ ń farapamọ́ jẹ́ ń farasin lọ́dọ̀ rẹ̀ ó túmọ̀ sí wípé ara ń tá a máa sọ fáwọn èèyàn rèé ṣe é rò pé ìsìláàmù ẹ̀sìn kan ni ẹ máa pa kèfèrí bí ẹ ṣe máa sọ káàkiri pàànàbí sallallahu alaihi wasallam ó mú dàdà ní lápọ̀tù ọwọ́ ó mú ní làpò oṣù gan tí wàá ìdarí òun ó gé lórí bí ìgbà tẹ̀ ń sọ̀tàn jàpá àti yán níbo ìtàn bá fà ṣe ń gbọ́ máa díẹ̀ àwọn àtàn tí ò ní ìsìnàdù tí ò fẹsẹ̀ rinlẹ̀ ṣèbá nàbí ọlọ́run bá tó ń bá wí ẹlẹ́bọ ẹlẹ́bọ pagan ẹlẹ́bọ olóòṣà èèyàn bú ọ̀tá ọlọ́run tán bá ní ọ̀dá àbùbà wọn tán bá láwọn fẹ́ ọ̀wá wọn ọ̀wá jẹ́ wọn sadiọ́ kọ́ ọ jẹ́ kí n ti wọn pa wọn kọ́ jẹ́ kí wàhálà ti ń bọ̀ òré lù wọn ṣùgbọ́n bó o ṣe wá jẹ́ wọn sadiọ́ sọ wọn bí aburú wá jẹ́ kọ́ tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run pé ah, lágbájá ògúngbadé ògùn rínú ah, kí ló sì dáa tó kọ ọgbà pé ọ̀kan òṣò lọ́lọ́run o ọlọ́run ti ń jẹ́ Allah òun ló dá sánmọ̀ ń ló dálẹ̀ ní ọlọ́run yẹn ìsìláàmù nìkan lẹ̀sìn rẹ̀ òun lẹ̀sìn gbogbo àwọn ànábí ọlọ́run ẹni tó bá ṣe kọ́ ọgọ́mà kóòtù kúlú wà Allahu ahad ọ̀kan òṣò lọ́lọ́run láwọ́ kánà fi ìmáàlẹ́ àtúnilàlá kọ́ ọ̀sọ̀tànábì wa Ibrahim bó ṣe gé àwọn òòṣà wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọn ò lágbára kankan tí wọn ò lágbára pé àsọ̀lẹ̀ ni wọ́n àsọ̀lẹ̀ ni wọ́n tí wọn ò tí wọn ò lè gbára wọn lọ́wọ́ ànábì Ibrahim èèyàn sọ àwọn ìtàn àárín wọn bá bóyá ọjọ́ kanjọ́ méjì ni bóyá wákàtí kan wákàtí méjì ni Ọlọ́run ní wàhálà sọ́la ń gba wọn lẹ̀ jẹ́ wọn sádìọ́ ṣùgbọ́n títí wọn ò fi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí wàá lọ́rọ̀ Ọlọ́run yẹn al wọ́n kẹ́ ìfàláyẹ kúnnú kùránù kálámù Allah bó kùránì ò sí wá ní wọn ni wà nàbí kọ́ fún wọn àáfàá lẹ́rìí ti tí ò rújú rárá pé kùránì ni. saniya bàbá tún mú ẹ̀rí kejì wá wọ́n ní wàkọ́dí kánà ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون aya ẹlẹ́ẹ̀kejì yìí ń bẹ ń yi Baqara Quran chapter two verse seventy five ọlọ́run ní kẹ́ẹ̀sì máa wo nǹkan àwọn àwọn bẹ̀kẹ́ pálípálí yìí wàkọ́dí káánà fariqun minhum yasma'una kalam Allah àwọn apá kan nínú wọn wọ́n sì ti máa ń gbọ́rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ wọ́n máa ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run àáfàá láwọn yẹn náà ni wà um ulama àwọn tó jẹ́ àwọn àáfàá àwọn kèfèrí yẹ̀wúdí torí àwọn yẹ̀wúdí lọ́wọ́n bá ń sọ̀rọ̀ wọn bẹ yẹn só ti yé nìyẹn apá ti máa ń tẹ́tí ti wá gbọ́ tán súnmọ̀ yuharrifunahu lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ Kùránì yẹn tí wọ́n sì gbọ́yé yúgọ yirúnà wù ayé yúgọ yirúnà màánà wọ́n wàá lọ yìtúmọ̀ Kùránì kó lè bá fẹnu wọn mu wọ́n lọ yí mímbàdì mọ́ akọ̀lù lẹ́yìn ìgbà tán ti gbọ́yé wa ó mú ya àlàmú àwọn náà sì mọ̀ pé tùkùtù láwọn ń tú o wọ́n mọ̀ pé àwọn ti yí kúrò níbi tọ́lọ́ ń fẹ́ kí la fẹ́ lò ń bẹ̀ ni pé yẹ̀sùmáà kàlámọ̀ lọ wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n ń gbọ́ kúránì náà ni sótìyé ààyè ẹlẹ́ẹ̀kẹta tí bàbá mú wá òun láyà sórọ́tùlì fàtẹ́hì sórọ́tùlì fàtẹ́hì ààyè ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún ibẹ̀ láti gbé tó bá di part sixty five part sixty four òun lọ parí ọlọ́run jẹ́ káwọn táwọn sọ ìwúlò fẹ́ẹ́ tí sọ́tà àwọn táwọn gbọ́ o ṣe ní hujjatun lana la alayna ọlọ́run sí láwùjáde dáadáa fún àmọ́ ṣe níbàlẹ́jọ́ òbúlé alórí tó bá dijọ́ gbé dàlù kìyàmà iléyà fourteen forty two okùjọ́ bíi mẹ́jọ sí mẹ́sàn ọlọ́run jẹ́ ọba wa láyé o já sọdún ayọ̀ gbà níjọsìn lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa bò wá láṣìírí máa fi sọ́ọ̀rẹ́ sọ wa gbogbo àwọn tí ó ṣèrìn àjò bá ní fi sọ́ọ̀rẹ́ sọ wọn àwọn tí ó pẹ̀ràn ọlọ́run bò wá láṣìírí ẹni tí ó fi nǹkan mìíràn لا لا حول ولا قوة إلا بالله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته